الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أكثر الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم إن شاء الله أثناء تتواجد لك ولكن القرآن الكريم لكن سورة الحجرات آية الله أعوذ بالله من الشيطان الرجيم قالت الأعراب آمنا كل لم تؤمنوا ولكن قولوا أطلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم اللهم سبحانه وتعالى قل قالت الأعراب أو الأربع وكوب ونصيك آمنا أبدي مؤمنين قل لم تؤمنوا الله من محمد صلى الله عليه وسلم sọ fún wọn pé lọ́nà nínú ẹ̀ẹ́dì ìlú nínú wàláàkì ṣùgbọ́n oru atlanta ẹ sọ wípé a ti gba islam wọ́n lẹ́mọ̀ ayẹ́kùnrin ìmáàmù ìkòrò gbẹ̀gbẹ̀ ìmáàmù òjì ìwọ̀nù ọ̀kan yìí wọ́n ìtòjò ọmọ wọ̀rọ̀ كتابة من كليل الله سبحانه وتعالى ورسوله أبديو تشيره لا يذكر من أعمالكم شيئا قل إذكم إذكم لا يذكر من أعمالكم شيئا إن الله غفور رحيم فجرجوا Allah سبحانه وتعالى ta'ala wọ́fúrú ọba aláforíjì rahim ọba olùkẹ́ àwọn àpá àwọn ní ara yìí ó sọ̀kalẹ̀ nípa àwọn ìdílé kàtí àmọ̀ sí ìgbàlóta àwọn ni wọ́n Islam ṣùgbọ́n wọn mọ ìyàtọ̀ tó ń ká ní agba Islam àti ká sọ wípé a ti di mùmìnì sọ àwọn ló pé lóhùn pé àwọn di mùmìnì ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní kí àwọn ti máa sọ fún wa sallallahu alayhi wa sallam ìpè ẹ̀sọ́ wípé agba ìsìláàmù torí wípé ìsọpé mo gba ìsìláàmù eléyìí yóò hàn lórí ahọ́n mi yóò hàn lórí ahọ́n mi òun náà ní gbólóhùn tí ń bá sọ wípé ashhadu allah ilá ìlàlá wa anna muhammadan rasulullah mo jẹ́rìí wípé kò sí nǹkan tí àwọn èèyàn ń ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yẹn àyàfi allah mo jẹ́rìí wípé muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run wáyé ẹni tó bá fẹ́lẹ́ yìí ha ní ó ti gba ìsìláàmù a ló ti gba ìsìláàmù ní ìtawárí ṣùgbọ́n ẹni yẹn ó lè jẹ́ pé mùnáfìkì ní tó rẹ jáde lẹ́nu yẹn kò dé tako ọ̀rọ̀ ẹnu n'oge قل يقولون بألسنتهم ما ليس في قلوبهم وما في ẹnu wọn sọ ìtí ò sínú ọkàn wa tó ló jẹ́ pé ọ̀gọ̀rọ̀ ni ó pèrè ní mùsùlùmí ni ó sọ pé òun gba ìsìláàmù àbí ni ó sọ pé mùsùlùmí lò torí pé ó sọ lá ìlà ìlàlá torí wípé ó ń kírun ṣùgbọ́n ìrun tó kí ìrun yẹn ò dénú rẹ̀ ìrun yẹn ò dénú rẹ̀ ní tó jẹ́ pé láyé àtẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa sallam àwọn mùnáfíkì wọ́n jọ kírun mọ́ṣáláṣí pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam ó jẹ́ kí àwọn èèyàn tí wọ́n lè sọ bóyá kéfèrí ni wọ́n àdúnwọ̀n kì ṣe kéfèrí torí pé wọ́n jọ ń kírun ni bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ lá ilaha illallah so ló jọ pé ẹni tó bá sọ àwọ́ bá ló ń bá ló pé kí ni mùsùlùmí ni àfi tó bá tó gbé nǹkan tó jẹ́ nǹkan kúfúrú nǹkan ṣírkù tó bá fi lè gbé e síta ìgbà yẹn làásọpẹ́ ni yóò kìí ṣe mùsùlùmí lẹ́yìn ìgbà tí a bá ṣe àlàyé fún torí wípé méjèèjì ò lè papọ̀ ẹni tó ń ṣe méjèèjì papọ̀ ó ń ṣe ìsìláàmù bákan náà ó tún ṣe nǹkan tó jẹ́ nǹkan ẹbọ ẹni ò lè jẹ́ mùsùlùmí so tí ò bá ṣe àwọn nǹkan yẹn ti gbangba àtàkàwọn èèyàn rí ìtàwọn èèyàn rí náà ní ìbálòpọ̀ so ló jẹ́ pé lásìkò ànábíwá Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan tí wọ́n pè ní Abdullahi bin Ubay bin Salul in tó mọ̀ sáwọn èèyàn òun ni pé lára àwọn tán wà pẹ̀lú ànábí Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n mùnà kìkì ọ̀rọ̀ ẹ̀ kílẹ̀ sáwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan torí pé a máa ṣe tánà sí ànábì sallallahu alaihi lẹ́yìn so ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí arákùnrin wa jáde láyé ọmọ rẹ̀ tó ń dúó déédé wa bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìpé kánábì wá kí wọn sí bàbá àwọn lára wọ́n dẹ̀ fẹ́ kí ànábì tún fi aṣọ rẹ̀ sallallahu alaihi wasallam kó fi wé bàbá mi tàbí ó fẹ́ jọlá ànábì sallallahu alaihi wasallam ànábì fẹ́ lọ kí wù sí ẹ̀mí lára Umar lára àwọn èèyàn tí ọ̀rọ̀ ọkùnrin ti kílẹ̀ sí ni pé mùnáfìkì Umar wọn sọ fún ànábì wa Muhammad sallallahu ọkùnrin lára pẹ̀lú nǹkan tó mọ̀ pẹ̀lú ẹ̀ anábì ní ayẹ̀wò sọ̀kalẹ̀ pé kí n mọ́kì òsì lára torí pé nǹkan tó hàn ní gbangba ta ò ní pé mùsùlùmí làwọn èèyàn mọ̀ sí àjọ ń kírun náà ni ṣùgbọ́n àmọ̀ fún ṣìkà náà di wa lẹ́yìn ṣùgbọ́n tó kílẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn rí òun pé mùsùlùmí ni anábì wá kírun sí lára bọ́mọ a yìí ṣe fẹ́ aya wa sọ kalẹ̀ ike wà ala sọ́ọ̀tì alá na máa ta ábàdà ọlọ́run ìrẹ̀ ànábi látòní lọ irú àwọn èèyàn báyìí tí ọ̀rọ̀ wọn díẹ̀ díẹ̀ bá kílẹ̀ sí wọ́n ti sí wọn lára mọ́ o wọ̀lá tákùmára fábùrù kó o dẹ̀gbọ́ ìdí rẹ̀ fún Muhammad sallallahu alaihi wasallam láti máa kírun sí àwọn tán bá fi ìsìláàmù síta wọ́n wá ń ṣe nǹkan míì lẹ́yìn tí ọ̀rọ̀ ni wá padà clear àbódú sọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sókèlá fẹ́lú ìrẹ̀lẹ̀ òun náà dìgbò kò ń ṣe gbogbo ẹni tó ń lọ hajj kò ń ṣe gbogbo ẹni tó ń lọ ọmọra kò ń ṣe gbogbo ẹni tó ń ṣètọrẹ àánú òun náà ni à á pè ní múlẹ̀yẹ ẹni yẹn ó lè jẹ́ tó ń ṣe yẹn ó kàn ń ṣe yẹn ojú ayé nìyẹn ó ní nǹkan tó ń ṣe lẹ́yìn tó ṣe pé ní tí àwọn kèfèrí ṣe ló ń ṣe tó ẹgbẹ́ tí mùsùlùmí bá ṣe é ó gbé kúrò ní islam ṣùgbọ́n táwọn yẹn bá bá lò pẹ̀lú nǹkan tó rí ó kú wọ́n dẹ̀ sí sínú jẹ́ àwọn mùsùlùmí ìyẹn ò ràn lọ́wọ́ wájú ọlọ́wọ́ bá yàtọ̀ jẹ́ pé ànábì kírun sí abdullahi bin ubayi bin sọlúù ó kírun sí lára ó tún fi aṣọ ẹ̀wé kò ní kankan kò ní túmọ̀ wájú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá tún bá

sọ fún ọgbẹ́ ẹ̀yí ìdìmọ̀ mi ní o wàlá kí n kúrò àtàmà ẹlà àgbà ìsìláàmù torí pé wà lánà ẹ̀kúlì ìmánù lè gbòrò rékù ọlọ́run bá tó àṣírí wọn síta ipe ìmánì òjì ìwọnú ọkàn yín ìta wa àti inú wa ó gbọ́dọ̀ bára wọn lọ tán bá ti jọra wọn ẹni ò kí ń ṣe mùmìnì méjèèjì kọ̀rọ̀ jọra wọn sọlọ jẹ́ pé al-iman ìtànkè ní iman gẹ́gẹ́ bí tí anábùwà Muhammad sallallahu alaihi wasallam sallam tó sọ fún wa ó ní bídíò wọ́n ti túnú ṣọ́rọ̀bá tàbá ń wọ àwọn nǹkan tó jẹ́ akẹ́tùn rẹ̀ tó ṣe pé tá a bá tò wọ́n pọ̀ odidi iman lòlẹ́ yìí àmọ́ kàǹkan tí ó lè ní sixty àwòbẹ́lẹ̀ òun wọ̀sọ̀dọ̀ ìrìn ṣòro tó bá mú fọ́ dáadáa a lè kà á fún nǹkan tí ànábìnrin fún abọ́ọ̀lù hàn èyí tó lọ́lá jù gbogbo àwọn akẹ́tù ìmánì yìí òun ni kọ́ùlù láìlá ìlàlá gbólóhùn láìlá ìlàlá téèyàn máa sọ lẹ́nu yẹn olólùwájú ṣùgbọ́n òun náà ni àwọn kan sọ sáńsọ pé kí ni láfìkì ni wọ́n òun àwọn kan sọ tọ́lọ́wà tó kí ni òun láfìkì ni wọ́n torí pé kí ni ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó lapa nínú ọkàn wa so láìla ìlàlá tí ò ní correlation pẹ̀lú ọkàn wa kò dúó so ló jẹ́ pé láìla ìlàlá ẹ̀ táà sọ jáde lẹ́nu yẹn ó ní àwọn májẹ̀mú tó so mọ́ lára májẹ̀mú yẹn òun náà ni al-ikhlas sincerity kéèyàn sọ kó a ṣe pé torí tọlọ́hun náà ló fi sọ ìtò sọ jáde yẹn nínú ọkàn rẹ̀ kò gbọ́dọ̀ ní nǹkan tó tako tó ṣe kó ní tó takú la ilaha tó tó jáde lẹ́nu la ilaha illallah ni ò wúlò àwọn kèfèrí Mọ́kà wọ́n gbọ́ kí ní iye ju ọ̀gọ̀rọ̀ ẹlòmí tó kọrọ mùsùlùmí lónìí lọ kèfèrí Mọ́kà wọ́n gbọ́ ìtumọ̀ la ilaha illallah wọ́n gbọ́ iye ju ọ̀gọ̀rọ̀ ẹni tó pèrè ní mùsùlùmí lónìí lọ pé la ilaha kúlà náà bí wípé Abu Talib tó ń ṣe ẹ̀gbọ́n bàbá rẹ̀ kó sọ ipé tó bá sọ máa fi jẹ́rìí bí ẹ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ ìyáná Abubakar Abu Talib ó kọ̀ kò sọ gbólóhùn jì kí ló pa tí òbí sọ torí kó mọ̀ pé ó gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkàn òun kí náà ń pa ní gbólóhùn tó ń sọ tó ṣe pé ní ọkàn ó ń takò nínú ọkàn ó ń takò nǹkan yẹn so kò sọ ẹlòmí lónìí ó sọ ọkàn rẹ̀ ò lè bá ẹlòmí ó sọ àwọn iṣẹ́ tí ó mọ̀ ṣe lẹ́yìn iṣẹ́ tó takò láìlà ìlàlá rẹ̀ so láìlà ìlàlá ọgbọ̀rọ̀ wá láti inú ọkàn wáyé pé pé àásùn torí tọ́lọ́run agbọ́dọ̀ ní ti ọlọ́run ọba pẹ̀lú láìlá ìlàlá àtàǹsọ ní ìfẹ́ tí ó ju gbogbo nǹkan lọ yóò ju ọmọ lọ yóò ju ìyàwó lọ yóò ju òbí lọ ìfẹ́ tá gbọ́dọ̀ ní ti ọlọ́run lọ bákanáà agbọ́dọ̀ wà ṣúọ́ pẹ̀lú tá yẹn èké ṣe rí nìyẹn àgbọ̀dọ̀ mọ́ níye méjì nípa rẹ̀ bákan náà agbọ̀dọ̀ juwọ́lẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́nà ọba fún sọ fún wọn ipé sọ fún àwọn tó ń sọ ìpé látúnmìnú ẹni ṣe mọ̀mí ní o torí pé wọ̀lá kí gúlù àti láti ẹ̀sọ́pá wọn ní ìsìlámù ẹ̀hẹ́ ẹ̀tí sọlá ìlàlá ẹgbà ìsìláàmù táwọn yóò fi mọ̀ pé ẹgbà ìsìláàmù nìyẹn lẹ́tọ́ sọ pé ẹ̀kí ìdìmọ̀ mìíràn tó wà láàmà yẹ kúrò ìmánú tí kúrò wíkù ìmánú ò ti wọ̀n ọkùnrin ṣùgbọ́n ọ̀nà tí má ní wọ̀n ọkùnrin ni pé wà nínú tẹ́ ò láàwárọ̀ súlàwó tẹ́ ẹ bá ti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba Allah wà rọ̀ súlàwó àti àṣẹ òjíṣẹ́ rẹ̀ لا lẹ́tìkú ní àmàlì kò ṣe wà iṣẹ́ tẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé àṣẹ rẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ládàá yìí iṣẹ́ yìí yóò máa jẹ́ nǹkan tí ládàá rẹ̀ ó máa rìnlẹ̀ ládàá la ilaha illallah àbí ashhadu an la ilaha illallah ó gbọ́dọ̀ lọ pẹ̀lú iṣẹ́ ó gbọ́dọ̀ lọ pẹ̀lú kátẹ̀lé àṣẹ ọlọ́run kátẹ̀lé àṣẹ ànábì muhammad sallallahu alayhi wa sallam làwọn afá fi ń sọ fún wa pé ẹni tó sọ la ilaha illallah kò wá níṣẹ́ dáadáa kẹ́kẹ́ tó ṣe kò pọ́sibù ó dẹ̀ ní opportunity àti ṣiṣẹ́ kò wá ṣiṣẹ́ olóore kan nínú pọ́sibù kò ṣe kó ó dẹ̀ ń rí káàkiri orílẹ̀ kò wá rí sí olóore kánú àwọn iṣẹ́ oríkèríkè ara ṣe ní òpótíbù yóò ní iṣẹ́ oríkèríkè ara kan tí ó ṣe kánú àti sọ iṣẹ́ ọkàn bí sincerity ta sọ ìyẹn gbọ́dọ̀ lọ́pọ̀ ni alimahabba ìfẹ́ ọlọ́run ó gbọ́dọ̀ lọ́pọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọkàn wa kò ṣe pé ó gbọdọ̀ ní connection papọ̀ mọ́ la ilaha illallah táwọn ìsọjáde lẹ́nu ẹlòmí ó kọ̀ lónìí tó kó sọ la ilaha illallah kó bá lẹ́dọ̀ọ́lá kó lọ gbẹ́bọ kó lọ gbé tútù kó bá dọ́lá kó lọ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run kó bá dọ́lá kó lọ mọ gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kò nítumọ̀ tó ń tiẹ̀ méjèèjì náà ni ó ṣe yóò gbọ́nà fún kàmí lẹ́yìn ọlọ́run lórí ẹ̀sìn pé la ilaha illallah so contradiction yẹn méjèèjì ò lọ́pọ̀ ẹni tó máa ń sọ la ilaha illallah kò tún ní máa gbọ́nà fún kàmí not àlùjẹ̀nú not ṣéwù kan ká má ti sọ pé yóò ń gun sí yóò ṣe lòdì àkàrà ó gbọ́dọ̀ jẹ́ pé gúngbùnran rẹ̀ yìí yóò gúnran ní orúkọ ọlọ́run ọba yóò gúnran fún ọlọ́run ọba kò ń ṣe kó ń gúnran láti lè fi wá ìrànlọ́wọ́ àlùjẹ̀nù kan àbí ìrànlọ́wọ́ ṣéhù kan àbí ìrànlọ́wọ́ òṣèlúgbà kan ó tako lá ìlà ìlàlá sọ́lọ́ọ̀bá ní sọ fún wọn pé láńtó mìíràn ẹ̀yìn ṣe mọ̀mí ní o walakin kúlù aslam na yí bẹ̀rẹ̀ tó ní kẹlẹ́ gba islam torí pé ìyẹn tẹ bá sọ láìlẹ́lá ìtàwọn èèyàn ìgbà ìfún ìgbà yín lónìí ولما يدخل الإيمان في قلوبكم إيمان يجيز من وكاين ìmọ́ni tó lè gbọ́rọ̀ nílẹ̀ náà ni pé agbọ́dọ̀ ní ìkìláàsì kágbà pé Allah subhanahu wa ta'ala nìkan ló lẹ́tọ̀ọ́ káṣe jọ́sìn fún àwa ní múṣẹ́ ìjọsìn wọn bó tilẹ̀ ń kó mọ́ ká fi fún nǹkan ní ẹ̀tọ́ sí Allah ọlọ́wọ́ bá ní fún man kana yarju liqa'a ẹni wá gbẹ́pà bí ọlọ́wọ́ bá dáadáa فليعمل عملا صالحا بشهادات دوره ولا يشرك بعبادات ربه احدا طبعا المسلمون وبروا وروبوا كالولون وما نبي يشرك ìrún ló kí ni kó kí ìpọ́lọ́wọ́n bá nìkan àwẹ̀ ló gbà ní kó pa ìpọ́lọ́wọ́n bá nìkan áàdì ló ṣe ní kó ṣe ìpọ́lọ́wọ́n bá nìkan gbogbo àwọn iṣẹ́ ìjọsìn pátá owó rẹ̀ pọ́lọ́wọ́n bá nìkan là á ṣe fún a gbọ́dọ̀ ṣe fún nǹkan ní lẹ́yìn Allah subhanahu wa ta'ala tọ́lọ́ bá lè jọ́ fẹ́ pàdé ọlọ́wọ́n bá dáadáa iṣẹ́ dáadáa tọwọ́ rẹ̀ kó mọ̀ wọ pẹ̀lú ọlọ́run ọmọ òṣèlú ó kó mọ́ imáni ó ti wọnú ọkàn ni imáni yìí ni ó wá jura wọn lọ imáni wa ó jura wọn lọ imáni inú ọkàn ó jura wọn lọ àwọn akẹ́tù imáni tó ara ó jura wọn lọ ara imáni áàdì ṣíṣe ara imani zakariyo ara imani ìtọ́rẹ̀ àánú ara imani ìṣe dáadáa sóbi ara imani ìrọmọyàwó lọ́wọ́ ara imani ìṣe dáadáa tọ́lá àdúgbò ara imani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ imani kódà ìbọ́ ọmọ ìbọ́ ọmọ ọmọ bíbí inú yìí kí ni ọmọ ọbọ wọn máa ṣe ìkáràmásìkì títọ́ ọmọ ara imani ni so awádúrà wa lọ bí nǹkan yìí ẹlòmíì ń bí kì í di eléyìí ó dẹ̀ strong ń bí ẹlòmíì strong ní méjèèjì mo ṣe gúdù gbà náà pa ọba ara imani ni àmọ́ wa ma àti bí ẹgbẹ́ ẹlọ náà wọn kan tó jẹ́ ọ̀rọ̀ ọkàn àbí iṣẹ́ ọkàn tó ló jẹ́ pé a máa ń béèrè a máa ń ṣiṣẹ́ tọ àlékún ìmánì ẹni tó wọ́pọ̀ ìmánì mú òun fẹ́ jẹ́ kó dúró lójú kan ní ẹni ẹ ṣe rẹ̀ yìí so ìmánì yóò mọ̀ àlékún bá a bá ṣe ń ṣiṣẹ́ dáadáa sí i bàbá ṣe ń fi iṣẹ́ dáadáa lẹ̀ bàbá ń ṣiṣẹ́ aburú ìmọ̀nù ó mọ̀ jò ẹlòmí ìmọ̀nù rẹ̀ yóò jò jò lélẹ́bù pé kò ní sí kẹta náà ó ti kúrò ní ìsìláàmù yẹn ìsìláàmù tó ló ń sọ la ilaha àbí ṣùgbọ́n kárí ẹ̀fẹ́ ní ti ká ní ìmìlí ni àníṣọ́lá àtọ́nù òfẹ́ ká sọ bẹ́ a lè pé ní mùsùlùmí torí pé ààrínú ọkàn rẹ̀ mùsùlùmí tà pé ìrìn náà láti bá lo tókùn bàtà àbárí wípé ó ti sílé nǹkan tó jẹ́ nǹkan kèfèrí àti bá lo ṣùgbọ́n ká fẹ́ sọ pé mùmí ní ni àlẹ́bí òfẹ́ ẹ̀ ìjọ kan nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ń pín nǹkan fáwọn èèyàn sáàbì náà wà ká radiyallahu anhu ó wá ní ya Rasulullah ìwé ìṣẹ́ náà bá á fi fúlànà títẹ́ ń pín ẹ̀ẹ́tì fún lágbájá ẹ̀ẹ́tì fún lágbájá huwa mu'minu mu'mini ni bíbà ṣe kí téèyàn yìí ẹnìyẹn àrẹ́sọ̀lá àtọ́lá ní àwọn mùsùlùmí pẹ̀lú mùsùlùmí sáàbì tí mo jẹ́ nípàdé ànábí ògbọ́n nǹkan tó ń sọ dáadáa òtútù ìbí ẹkún lágbájá múmi níbi ànábí ní àwọn mùsùlùmí pẹ̀lú mùsùlùmí ó sọ bí ẹ̀rọ ìgbà àyíngbàdà wọn sọ fún wípé ìgbà míì mo lè mọ pé nǹkan tí n bá tí nǹkan fáwọn èèyàn ẹni tí mo fún mo lè má nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ni tí mi ò fún ṣùgbọ́n ẹlòmíì máa fún láti lè fi dáàbò rẹ̀ ibi wíwọ náà ẹlòmíì sì tí àdáwò bá ṣẹlẹ̀ sí ìmánìyàn kúrò lórí ó lè gbé mọ́ra bí a ti jẹ múmú sáfẹ́rẹ́ fún láwọn ìwà kan yóò rántí pé ọlọ́wọ́ bá ní wọ̀lánà búlúwà nínẹ́kùn lè ṣe í من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات dandan ni ká dán yín pẹ̀lú pé dúkìá yóò máa dínkù gbà mí èèyàn kú fún yín gbà mí àwọn nǹkan oko yín àdínkù abá ọlọ́ni bọ̀bá ṣe ìsọ̀rọ̀ rẹ̀ ànábì àwọn sábà ṣe sùúrù fún wọn nírò dùrú ìpọ̀rọ̀ wọn sì padà já táyọ̀ alẹ́dínà ìlà àtànbá kò mọ̀ sí wá àwọn tó ṣe pé tí àjálù kan àbádọ́wò kan bá kàn wọn ní tara para wọn ní banújẹ́ ju bó ti yẹ lọ ó ní kọ́ọ̀lù inna lillahi wọ́n á ní aláàmì ni wá wọ́n inna ilayhi raji'un a ti ń bẹ lórí ayé ìfò ìgbà kan láàmì ní símá ọ̀dọ̀ ẹ̀ náà lápárí sí ọlọ́run nígbà àwọn tán mọ́nà ìyẹn ó ṣe pé wọ́n mọ báwọn ṣe máa ń react sí àwọn àdánwò ayé tó bá ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n ẹlòmíì kò lè gbé mára anabuwa muhammad sallallahu alaihi wasallam a máa bí tìrú àwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀yọ̀kálẹ̀ wá ń ní kó ní zakalẹ̀ lẹ́yìn yóò wá wo àwọn tó ṣe pé máa ní wọ́n wíkì ó lè jẹ́ pàwọn yóò kún ìgbà yẹn ẹni tí máa ní rẹ̀ strong ó lè mọ́ fún àmẹ́sọ̀lá àtàwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a máa tráìwá wo ní oríṣiríṣi ọ̀nà látòjúwé ọlọ́wọ́ bá ń sọ nínú al-Qur'an al-Karim olúwa ma ja'alna al-qiblata allati kunta 'alayha illa lina'lama ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين أضله ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní kíblà ní gbùdájú kọ kírun tó gbùdájú kọ kírun ìsìn rẹ̀ muhammad anẹ́bùsọ̀lá ọlọ́run kó dájú kọ kíblà pẹ̀lú tó kó dájú kọ Jerusalem ní àwọn àti gbogbo kan ọlọ́wọ́ alẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi ó ma máa dojú kọ Kaaba nìsí wọ́n dojú kọ Jerusalem náà dojú kọ Kaaba ní. àwọn nǹkan tó ṣe pé àwọn gba ìsìláàmù ní àsìkò tí ó pẹ́ sígbà yẹn tí mọ́ni ò tí ì nílẹ̀ wọn tẹ́kàn sọ ashhadu an la ilaha illallah ń bá lọ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ àwọn míì nu wọn wọ́n ní òde léjì àtẹ́sì ní tẹ́lẹ̀ àtúnkàwọ̀ tó ìlú ẹ̀ ní òṣèlú yìí mọ́ so ọdún fẹ́ ní tẹ́sì ọlọ́run bá náà yìí ọlọ́run bá ní sáà torí ẹ̀ ṣe abẹ́ expose àwọn èèyàn kan ní àwọn tó ṣe ilá ní dáadáa mẹ́yẹ tẹ́lẹ̀ rọ̀sùn kálẹ̀ mọ̀ àwọn tí ó máa tẹ̀lé òjíṣẹ́ ní tẹ̀lé afọ́jú àfá àkọta náà tẹ̀lé ń tẹ̀lé afọ́jú yẹn òun náà ní anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tó bá ní oyá oyá náà ni tó bá ní ẹdú ẹdú náà ni lẹ́yìn rẹ̀ kò sí àfá àkọta náà tẹ̀lé tẹ̀lé afọ́jú àfá yẹn á tẹ̀lé pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam abilá sọlọ́ọ̀bọ́ ní nínú àlámà máa ń yẹ tẹ́lẹ̀ ọ̀rọ̀ súnlẹ̀ ní mẹ́ kálíbù aláàkíbẹ̀ kálíbù àwọn tí ó tẹ̀ lánàbí àbáwọn tí ó yẹn padà ọlọ́ọ̀bá ní ìkánà tẹ̀kẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ ìdálẹ̀lẹ̀ nínú àdọ̀lọ̀ ìta ṣe yìí pẹ̀lú pa jẹ́jì kílà yìí ọlọ́ọ̀ní nǹkan tó ṣòro ṣe rí o àfàwọn tọ́lọ́ọ̀bá bá ti mọ̀nà lókù sọlọ́pẹ́ pé ń gbà bí nǹkan táfẹ́rẹ́ fún yìí nǹkan lé ìyẹn ara wọn àbẹ́wò rí ṣètọ́nù wa fi sẹ́niyàn wípé ṣe bí wọ́n ṣe kíù lẹ́gbọ́dí ò kíù wọn ló rọrùn kan gbé ṣe yẹn wọ́n ló ń tẹ̀ láṣẹ ọlọ́run wá ó ráhùn kan báyìí báyìí báyìí báyìí ó rí ṣe ní ṣùgbọ́n lágbájá òun rí ṣe àwọn kan wọ̀nyí yóò wá jẹ́ nǹkan tó ilẹ̀ àmìlẹ̀lẹ́nà àdọ́lá eléyìí máa jẹ́ nǹkan tó ṣe pé ó tóbi tó lé àti fún àwọn tó ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó bá fi mẹ́nà so ló fi jẹ́ wípé ká sọ wípé la ilaha illallah tó dùn sọ ní lẹ́nu ṣùgbọ́n ẹ̀gẹ́gẹ́ ń kọ́ ní kájẹ́ ẹni tó wá sọ la ilaha àbótó ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ṣùgbọ́n ọkàn rẹ̀ ò lọ pẹ̀lú tó sọ àbí ọkàn rẹ̀ sì lẹ́ pẹ̀lú kẹtó sọ ewu ńlá ni ìwé yẹn bẹ́ẹ̀ ó lè apostatize kó lóun ṣe ìmọ̀ ìwé yẹn bẹ́ẹ̀ ó lè jẹ́ pé mùnàfíkì tiẹ̀ nípìnlẹ̀ náà ìsìláàmù tó lóun gbà nínú ìrọ̀ yìí ẹlòmí ò gba ìsìláàmù nítorí tó ní ọgbọ́pọ̀ ń pín owó àbí torí kó wá lọ́wọ́ kan ní ìgbà ìwé èèyàn bẹ́ẹ̀ á ní mọ́ ní rẹ̀ ní ìsìláàmù tí ó gbà ẹ̀ ní ìsìláàmù tó ṣe pé ó yìí lẹ́yìn torí pé tí ò bá rówó yẹn ní yóò kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala máa ṣàánú ẹlòmíì torí gbogbo pé wọ́n ń ṣàánú àwọn èrò ìgbà ìsìláàmù ọkàn rẹ̀ ó padà máa ṣe kí ni yóò máa lè kí mọ́ni ó máa ṣe mọ́ni ó máa jókòó irú àtọ́lọ́ wa sọ pé pẹ̀lá máyẹ̀ fún ìmánu bí kúrò ní bí mọ́ni ò ti wọnú ọkàn yín ẹlòmíì ní mọ́ni padà wọ́kàn ọkàn rẹ̀ nínú wọn kò ṣe pé kó padà lékún lékún padà rẹ̀ ló fi jẹ́ pé àtà ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn tá à ń sọ yìí ẹlòmíì tí ó bá wá ìmọ̀ ẹ̀sìn ó lè jẹ́ pé ìpìlẹ̀ òun náà fẹ́ mọ ṣakọ́ ní ìsọ̀kún bá mọ ẹ̀sìn sọ́dà òun náà lè mọ sọ pé kí ni ta ni ẹ́ dákẹ́ àwọn àbá ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀ àníyàn tó lọ fi kọ́ ìmọ̀ ẹ̀sìn ní ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n bó ṣe kọ́ ìmọ̀ ẹ̀sìn lọ ni ó máa rí nǹkan tó dání rẹ̀ kúrò ní kí ni ẹ pé àmúwá ìmọ̀ ẹ̀sìn pẹ̀lú rú àníyàn yìí àníyàn yóò máa change yóò máa change olùkọ́nà àwọn afá onítọ̀lábìnrin ìlànà ìlẹ́ ìlà ìgbà táà ń wá ìmẹ̀ ẹ̀sìn ó ṣe tó ní tọ́lọ́ọ̀lá fi wá àwọn ń torí ayé yàgbókè àwọn ṣàpẹ́lẹ̀ àwọn afá ọmọ ṣe kìníkà wọn ṣe kìníkà wà á bẹ̀rẹ̀ ìlú ìlà ìyẹ̀kúnrẹ̀ wọ́n torí tọ́lọ́lá wọ́n fi wá ìmẹ̀sì tó ń padà rí àwọn àyà àbún padà rí àwọn àdíìsì tó ń sọ fún wípé ìyẹn ma ń wá mọ̀ torí tọ́lọ́n kí ní ló wá change ọkàn rẹ̀ so ẹlòmí kò ní ìsìláàmù ṣe tẹ́lẹ̀ náà ó fi wá da ìsìláàmù rú ló wà ló gba ìsìláàmù àwọn yóò rẹ̀ tìrìtì ẹ̀gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé kí ó ṣe ṣàádà Allah ilaha illallah wa anna Muhammad rasulullah ó wá kí tó jẹ́ láàrín sọ pé kò kí ń ṣe mùsùlùmí ṣùgbọ́n ìpè ní mùmìnì jẹ́ mùmìnì nǹkan tó fẹ́ jù ní àwọn nǹkan tá gbọ́dọ̀ rí yóò jẹ́ nǹkan pọ̀ àwọn nǹkan tó ó pọ̀ fún agbọ́dọ̀ wá rí tí ó tóbi jù bẹ́ẹ̀ tàbàtílá ìlàìlàlá pẹ̀lú májẹ̀mú tó súnmọ́ májẹ̀mú ìhlá sincerity gbọ́sọ̀lẹ́kẹ̀ ọláwọn tèbè ní mẹ́ka kéèsì wọn nípa ká ní àgbọ̀yọ̀ láìlàlá ó bẹ́ta kéèsì àwọn olùdúnmọ̀ tó ṣe rán ní Islam bàtọ́lọ́wọ́n lásọ̀rọ̀ pa àwọn tèbè ní mẹ́ka ó ní sọ́mọ́ sọ fún pé sọ láìlà ìlàlá yẹ̀tẹ̀kìrò wọn láwọn sọ فيقولون إننا تارك لآتنا لشاعر مجنون واني كم gbogbo àwọn ṣàtàn ṣe ká fílẹ̀ ká má pè wọn ká má pè hubal ká má pè manat ká má pè rusla ká má gúnra fún wọn ìṣá eré a máa tẹ̀lé akọrin majnun wèrè a máa tẹ̀lé fi lè sọ pé la ilaha illallah ìtumọ̀ ní pé à ń lọ ń gúnran fún húbàl sí tó yọ mọ́ à ń képe húbàl kò sí tó yọ mọ́ ìképe manas àbí ọ̀gbá kò sí tó yọ mọ́ àwọn olè sọ gbólóògbé tí wọ́n mọ̀ tó mọ̀ lá ilaha illallah ṣùgbọ́n lónìí èèyàn ká sọ wípé à kúrà 5,000 lá ilaha illallah ti mọ́ òun náà ni ó bọ́ síbi tẹ́ ti ṣe orò tó bá fà á tán òun náà ni ó bọ́ síbi tí wọ́n ti ń ṣe ètùtù yóò pàbí èyí papọ̀ fàárí pé àbútọ́lìbù tó kọ́ tí ó sọ láìláìlá ó mọ ìtumọ̀ láìláìlá ju èèyàn báyìí tó ṣe pé ó sọ láìláìlá wọ́n ṣe ọ̀kan ló sọ mẹ́ àmọ́ ìláìláìlá ló sọ ṣùgbọ́n yóò jọ ṣe kí yóò lọ gbé tuntun kan wá lóyá ona náà yóò ṣe kí yóò gbégbú òun yóò ṣe ṣe gbogbo oríṣiríṣi yóò ṣe gbogbo ẹ̀ papọ̀ ṣe yóò gbogbo ẹ̀ papọ̀ irú nǹkan táwọn kẹfẹ́rí mẹ́ka afẹ́ káyẹ̀ ti ṣe ìyẹn tó mú má sọ láìlẹ̀ ìdàlá fún wa ìta afẹ́ gbogbo sọ fún ọpẹ́ ìkèfè láàbújú wọ́n sáfújú ìjẹ́ ìṣe lẹ́sìn yẹn ní òṣìṣẹ́ ayé ṣe wọ̀ látọ́ àbújú náà láàbú tí mo ṣe lẹ́sìn ẹ̀yìn náà ní bá mi ṣe àti bọ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ padà fún gèlè orí náà ni àbọ̀tọ́lọ̀ bá ṣe àánú nìkan ọgọ́rọ̀ ni wọ́n takú lórí fún àmọ́ délẹ̀ fún láti ọ̀dà manáàtì àmà tí gbogbo àwọn eléyìí ṣùgbọ́n wọ́n gbà pé ọlọ́run ló dá wọn o ṣùgbọ́n gbà pé àwọn onímọ̀ kéèkọ́ ọlọ́run ọba nìkan tí nǹkan bá lè gan làwọn ó kéèkọ́ ọlọ́run ọba tí nǹkan ò bá sì lè lójú ẹ̀ àá káwọn lè lu àwọn bíi láti káwọn lè lu àwọn bíi ọ̀sá káwọn lè lu bíi mọ̀nà láti lè fi ṣàkàtọ̀ lọ́dọ̀ Allah nígbà tí wọ́n bá fẹ́ rí president Buhari kò lè lọ á sọ̀rọ̀ direct ó ní láti lọ tó àwọn èèyàn kan bóyá mínísítà kan ní ó mú wọlé bóyá gọ́ọ̀nà kan ní ó mú wọlé ó gbọ́dọ̀ lọ sí èèyàn kan ní sọ ọlọ́lọ́ náà bó ṣe rí yẹn àlè wọn kí kan náà bá direct agbọ́dọ̀ lọ sí mínísítà kan ní sọta ní mínísítà ń bẹ̀rù òun náà ni àwọn ẹni rẹ tó ti kú tán wá gbére wọn kalẹ̀ àbáwọn àlùjẹ̀mú kan àti rẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà àwọn ọmọ ọlọ ni àwọn táwọn ọmọ képe yẹn àwọn ló wà lọ jíṣẹ́ fún ọlọ́run bá pín ìkọlá yẹn àwọn afẹ́ ṣùgbọ́n àwọn tó ń gbé ilé ìkalẹ̀ tó máa wá képe àwọn nǹkan wọ̀nyẹn tó képe wọn tó képe wọn táwọn arí nǹkan tó fẹ́ fún wa képe Allah direct ṣùgbọ́n ẹ̀ láká ìwú ọ̀dọ́dọ́ Allah direct ṣùgbọ́n ọlọ́run bó fẹ́ yìí pé Allah má fi orúkọ ànábì kan ànábì kan ò ní kéèyàn kan máa kégbò òun kò lóòdù ọlá ọlọ́run ìrìn ànábì sọ fún ọ pé ẹnu àti ya allah àwùjọ rahman ẹnu àti ya rahman ayíyá náà tẹ̀lé òun èyí tẹ́ bá pè ní gbogbo àwọn orúkọ rẹ̀ pẹ̀lú ọlọ́sùn olùkọ́sùnà àwọn orúkọ tó rẹwà jùlọ ọlọ́run bá lóní ìtọ́lọ́run bá fẹ́ ni ṣùgbọ́n orúkọ àlùjẹ̀mú Eh, ànábì kan ní eléyìí ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba ni ọ̀làfúnmọ́ sọ fún alásọ̀túnṣọ́ ẹ̀mùka sọ́rọ̀tù àti àtẹ́ǹsìn ẹ̀mùka sọ́rọ̀tù fàtí tán àbẹ́ka kútù ààrẹ báyìí sùn àwọn agbọ́ àjíbú yàrá ọkọ̀ yá ìlú yàrá ọkọ̀ yá ìlú gbàdúrà mi jẹ́ pé ìtànirọ́ ọkọ̀ yá ìlú ẹ̀ ó lè ní ẹ̀ làwádìí àkàtúwà ní ìṣáàjì nígbà wọn kèbèrè mọ́kànṣe gẹ́gẹ́ ló ṣe wọn dáadáa yáyé arúwà bílà rábà bílà ìtàwọn kèfè ní mọ́kà ń ṣe náàtúnṣe ó ní ẹ́ ṣe sọ́lọ́ ọba aláàlá gbọ́rọ̀ kéfè ìkhlá ti jẹ́rì sí gbọ́rọ̀ wà ní láìlẹ́lá tá ń ṣe agbọ́rọ̀ juwọ́lẹ̀ fún àṣẹ ọlọ́mọba ẹni tí láìlẹ́lá tó bá ní ilẹ̀ nínú ọkàn rẹ̀ fọ́lọ̀ bá ní nǹkan báyìí kó ṣe téèyàn kan sọ wípé nǹkan wáyé ni kó ṣe yóò gbé tọ́lọ́wọ́ bá lórí tẹ́lẹ̀ yẹn ló jẹ́ pé lára ọ̀hún sáìlò yìí tó fi di ẹni tó wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá tó ti kèfèrè látara rẹ̀ òun náà ní gbé ipò ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá nípa ìtẹ̀lé àṣẹ rẹ̀ ká gbé àwọn tí wọ́n tó kagbèjì ìlú rẹ̀ ẹlòmí ìsìnkò sí ẹ̀káyà lùkùránì fún tó kílẹ̀ a ní àfá gbogbo tẹ́lọ mo gbọ́ ṣùgbọ́n ètí àwọn ṣe ń wá bá sọ fún aláwọ̀ tẹ̀lé àtìrẹ́ tó sọ wípé tó wá sí pé ìtẹ́ ń sọ yìí ìtumọ̀ rẹ̀ ni pé ṣé ń wọ wọ̀ná mo pòfẹ́ kájọ wọ̀ná pọ̀ ayé alùkùránì lọ fi hàn ṣùgbọ́n ìmọ́ni rẹ̀ ní kò sí mọ́ni òsínú ọkàn rẹ̀ nílẹ́bù pé kò mọ́ni láti ṣìnà pẹ̀lú ṣéhù kódà kò tiẹ̀ fún ṣéhù lẹ sí ìlú ara bí a ṣe wó mọ̀ ní pé nǹkan yìí tọ́nà ọba sọ ní èmi ló tún gbọ́rọ̀ tún wá tẹ̀lé tí bẹ́ẹ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala innama kana qawla al-mu'minina ọ̀rọ̀ tí àwọn tó jẹ́ mùmìnì máa ń sọ idha du'u ila Allah sábàkì wọn lọ síbi ọ̀rọ̀ ọlọ́run bá idha du'u ila Allah wa rasul sábàkì wọn lọ síbi ọ̀rọ̀ ọlọ́run bá rasul àti tíṣẹ́ rẹ̀ ní àyàkúrò sami'na wa ata'na oníkan ní sami'na àti gbọ́ wa ata'na àdẹ̀ṣẹ̀tàn àti tẹ̀lé wọ̀wùlá ìkọ̀ mọ́fìlì rúùn ọlọ́ni àwọn tó máa jèrè ní ẹ́ láwọn tó ṣe pé ìrìnàjò báyìí wọ̀rọ̀ sùn tọ́mọ́kùn wọn lọ síbi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tẹ́kùn wọn lọ síbi ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àyẹ̀kúrú sọmínà àtàrin wọ́n láti gbọ́ wọ́n tó dé ọ̀la tẹ́látẹ̀lẹ̀ aláàbọ̀rọ̀ fúlà àtòjíṣẹ́ rẹ̀ báyẹ̀ rí kùnlá amẹ́lẹ́kùn ṣe rẹ̀ ọlọ́run bó ní dí ikú níbi àwọn ṣẹ́ dáadáa fẹ́ bá ṣe ìdàláàbọ̀ fúrò rahim dájúdájú ọlọ́run ọba yóò dàkẹ́ rẹ̀ bò yìí tó ń bójú pé kí ni ẹ ti ṣe àwọn aṣemáṣe tẹ́lẹ̀ eléyìí òun ni nǹkan tí ó jẹ́ èyí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ní kí anábíwa muhammad sallallahu alayhi wa ó sọ fún àwọn tán ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù tán wò pàwọn ti di mòmìnir ọ̀rọ̀ imani kàtẹ́ra ní múmìnì tó lè tó jẹ́ káwọn àbómọ̀ sọ fún wa wípé má gbèrè ní múmìnì pé múmìnì ni mí sọ pé mùsùlùmí ni mí wọ́n sọ pé múmìnì ni mí ètò wọ́n sọ pé múmìnì ni mí it's like pé òun fọ̀rọ̀ ẹ̀ náà ṣùgbọ́n tí a wá sọ pé ana mu'min insha Allah eléyìí kọ̀rẹ́tì insha Allah múmìnì ni mí. ṣùgbọ́n ti tọ́jú àná múmi mòmìnì ni mí bí àdóṣe tó mú fọwọ́ sọ́yà fúnra mi sọ ló fi jọ pé kò dá kéèyàn sọ pé àná múmi kéèyàn sọ bọ̀rọ̀ gidi bá torí pé tí ìmáàni tó kó sínú ó pọ̀ gẹ́gẹ́ bí tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ti kó sọ so gbólóhùn ìmáàni ó fẹ́ ju ìgbólóhùn ìsìláàmù lọ ìsìláàmù èyàn sọ ṣàhádà bákanáà ó ń kírun ó ń ṣàwọn nǹkan tá à ń rí agbègbè pé mùsùlùmí ni according to táwọn rí ṣùgbọ́n àti sọ pé múùmì ní ni torí pé ìpérí múùmì ní ó túmọ̀ sí pé a rí inú ọkàn rẹ̀ somehow ẹ̀lẹ́wọ̀n ní sọ fún sàádé tó pèèyàn kan mú mi tó pè ní mùsùlùmí fún orínú ọkàn rẹ̀ ní tó kílẹ̀ tí wọ́n ni wọ́n fi ń sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ló máa sọ pèèyàn kan mú mi níyí àlẹ́sọ̀ bá ló sọ pèèyàn kan mú mi níyí ọlọ́wọ́n bá ló máa sọ pé ayọ́ lẹ́bí na àmàlù mo pè é bẹ́ẹ̀ gbàgbọ́ ṣùgbọ́n kí n pẹ̀rẹ̀ ní àná mú mi mú nígbà tó ń fọ́ rẹ̀ mẹ́rin ṣùgbọ́n tí wọ́n tó pé ánà muslim kò sábọ̀ mọ́ ń bẹ̀ ọlọ́wà fún sọ wípé wọ̀lá máa yẹ kó lè fi ìmánu tí kò lè rẹ̀kùn ìmánu tí wọ̀ kan yóò ìgbà tí mọ́ ni ó mọ́ wọ̀ kan yí oníwọ̀ ètò tí ọlá wà rọ́súlà láàrín tó ń fáàmà pé iṣẹ́ aláàtúnmọ̀ tẹ̀síwájú nígbà míì tọ́lọ̀ owó mọ̀ mú àpèjúwe àwọn tó jẹ́ múmi ní wá yàtọ̀ bí àpèmára lásán abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìṣe abẹ́rẹ́ wa sọ yìí tọ́lọ̀ wà tó dé tí ó wúlò subhanahu wa ta'ala alhamdu ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu